wọ́n ní wọ́n fẹ́ fẹ́ni tó bá jẹ́ sí pé ọba ẹ̀mọ̀ ẹ̀rán dú tó bá mẹ́rán dú ayíyá bá ha orí ìyẹ̀dá oníkọ́ pa kó dú ẹran fún ẹ wọ́n ní wọ́n ní kó dú ẹran rẹ fún ara rẹ ṣùgbọ́n mọ́jẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ sọ máa dú bí tọ́ ọba ti máa dú mọ́dẹ̀bẹ́ o kí wọ́n lọ́fà tí wọ́n fi sọ báyìí wọ́n ní ka á sí àmì Rasulillah sallallahu alaihi wasallam onítorí pa afẹ́ jù ànábẹ̀wà Muhammad sọ́lọ́wọ́ ó fi yọ ayípe ẹni kí n fi dídú ẹran ṣe fáàrí èyí fi ṣe pé èmi làgbà èmi lẹ̀gbọ́n ìwọ làbúrò èmi mọ́ wá rẹran ìwọ náà sí rẹran nígbà tí wọ́n ti ń bẹ́ ńlẹ̀ èmi ó sì tún wá máa mú ọ̀bẹ kí n tún máa dú ẹran mi fún ara mi ìbábúrò mi nìyẹn máa bá ń jù wọ́n ní kìí ṣe bẹ́ẹ̀ torí pé ìjọ ẹnu mọ́bẹ̀ lásán òun dùn òun sin a sì wá makọ́ ma bá a sí náà tá a sì lágbára àti sí ṣùgbọ́n ọkàn ní májẹ̀mọ́ pé kọ́ ma sí sọ́wọ́ ma sí ìwọ́n ni kò sí nǹkan rẹ̀ fún ànábì ló sí nǹkan fún rẹ̀ sọ́lọ́lá ànábì ní Allah kataba al-ihsana ala kulli sí bàtà rẹ̀ dáadáa gbogbo wọ́n wá mú àpèjúwe wá fún wa wọ́n á ní ìsáànù tẹ́wọ́n bẹ̀rẹ̀ sí dáadáa méjì ni títí dára tẹ́gbọ̀nra yẹn ni ọ̀gbọ̀dọ̀ máa ṣe tíyàn bá sí èyàn jí àwọn àjọ ọlọ́ irú ẹ̀ ni wabil walidayni ihsana ihsanu ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà ni ta bá ń jọ́sìn fọ́lọ̀ náà ká sí an ta'budallah ka'annaka tara ihsanu bẹ́ẹ̀ náà ni ihsanu bàbá ń ṣe eh, sàárà so àti bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àpójúwé ìsáàn tọjọ́ ọ̀ranyàn ànábì mọ́mọ́ ayà nínú hadisi yẹn sallallahu alaihi wasallam ó ní wa idha qataltum fa ahsinul qitla wa idha dabahtum fa ahsinud dibaha ó ní tẹ́bá fẹ́ pa nǹkan tẹ́bá fẹ́ dún nǹkan kò sí tí ọ̀lá àánú ló wà ànábì ọlọ́run mọ̀ tí àánú tọ́lọ́run fi rán gbòòrò tó bí àánú tọ́lọ́run fi rán ànábì Muhammad alayhi salatu wassalam tó bó ṣe gbòòrò tó kò sí ẹranko ń jẹ mọ̀ láà ànábì Muhammad sallallahu alayhi wasallam táàlì ní àti ẹ ọmọ bá bàbá sí pẹ̀rán lẹ̀wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ sí ibi tí wọ́n pa màálù táwọn ọba pa màálù nílẹ̀ wa nígbà bí wọ́n ṣe ń pa ìwọ́n tó ti rí gbogbo alẹ́ láti rí bóòlẹ́ ti ṣe wọ́n sọ sùn sí lẹ́sẹ̀ àti kíní tán wọ́n kà falẹ̀ kanáà ní ọ̀nà lẹ bọ̀ sí sẹ̀ríà ọ̀lá kìí síbẹ̀ tó wáyé púlù sẹ̀ríà ni wọ́n mú wọn wọ́n mú wọn wọ́n orientation sí pàtàkì wọ́n tó lọ ń bá sáànù tó wẹ́pọ̀ bá ní irú àwọn kìnnìbà tí wọ́n pa yá tètè yí padà ayé na màlú mọ́lẹ́bọ̀ bábà ti lẹ̀mọ́lẹ̀ báyìí wọ́n sàrí só lẹ́sẹ̀ wọ́n sàrí ma kọbẹ̀ lé méjèèjì ti wá gbé gbogbo dáadáa ni ó ní wal yuhidda ahadukum shafratahu

torí àwọn èyí ṣiṣẹ́ wa ní ká máa pẹ̀lẹ́ ojoojúmọ́ ọbẹ̀ mi ò lè mú bí ọ̀bẹ̀ rẹ̀ láíláí kò ṣe é ṣe kí mo fẹ́ pọn bóò ní ó sì rí ọ̀bẹ̀ rẹ̀ làwá lò tó bá ti gbá mọ́ báyìí bí wọ́n a rẹ̀ ń tí ọbẹ̀ ohun torí nǹkan yíò tó bá fẹ́ sí súnà nẹ́bí o ọbẹ̀ ilé rẹ̀ ọbẹ̀ ìyàwó rẹ̀ tí fi pẹja tí fi gẹja tó fi ha òkúta fara ní yẹn ọbẹ̀ tí ń jojúmọ́ náà ní kò lò táwọn tí ń lò so

mautat fi riwayat sọ ọpakó tó kú ni o ti fẹ́ pakó tó dùn gan ọfí ó kú ó tó kú ni ọfẹ́ ma pá díẹ̀ díẹ̀ ní ìtumọ̀ àyà ìtumọ̀ àdísì ní gbogbo tí mo gbé náà lọ́lọ́mẹ̀ tùmí tó ha mautat sọ fẹ́ ma pá díẹ̀ díẹ̀ ní sọ fẹ́ pakó tó dùn ni sọ fẹ́ fojú ẹ̀ ráre ni ẹ̀rẹ́bí ọlọ́run àbẹ́já ní kó mú yìí mọ́tò wá sí kọ́kọ́ wá pé yes kó lè bá mú dáadáa tó sí ẹ̀gán láti pọn ọwọ́lọpọ̀n ó ti pọn alẹ́ kó lọ bọ́lọ̀ ti dàdùbúlẹ̀ ó ti fi pọn ọ̀bẹ kalẹ̀ àìsí ìjẹ́ wọn ọmọ ẹlọ́bẹ̀ ń ga àáfipamọ́ sànú ẹ sọmọpọlọ́n lọ́rọ̀ fún ẹ ìṣòwò kápẹ́ ẹ màálù àwọn ìyàdọ̀ balẹ̀ lọ fún ẹ mo ní ẹ̀yìn kábíyèsí kẹ́ǹsì fún báhùn <laughs> ọya rí tó jẹ́ sí pé ọjá ó lè púpọ̀ ọkàn jà níbi tí a ń súnmọ́ báyìí bó sì já báyìí gbogbo àwọn ẹlẹ́ran tó wà ń bẹ̀ dọ̀bálẹ̀ lọ ẹni tí ìṣẹ́lẹ̀ náà tọ́jà fáà náà yọ́n ya dọ̀bálẹ̀ pé alákòbá nígbà bá rí àwọn tọ́mọ̀ ń pa nǹkan tẹ́ bá dọ̀bálẹ̀ kí ni <laughs> mọ́tọ̀ bá nàró yóò fi kíkàn bá ti ẹjẹ́ oríkà sí náà ni àwa afẹ́ máa sí bí ọ̀sẹ̀ ṣe sojú ẹ ká dúpẹ́ fọ́lọ́ agbólasán ọ̀kápẹ́ ọ̀kápẹ́ tó bá yarí tọ́lọ́ bá dẹ àgbò sí ọ tí ẹ tánu ìlú dùn dáwà ó lè tù lórí àgbò kan nígbà bá kẹyàn mẹ́rin papọ̀ àyàn ọkọ̀ pẹ́ àgbò lúdùn ti dé <laughs> agbòlúdùn ti dé ní ọmọ àwí àwọn ará abomi gan ma sáfọ̀ wọ́n lágbòlúdùn yẹn burú pọ̀ wọ́n ní kí ẹ́ mọ́mọ́ àwọ́dọ̀ sọ́ra so a pọ̀ nǹkan yẹn tí ó mú dáadáa àwọn àbọ̀ díẹ̀ wal yuhidda ahadukum shafra ẹ̀kọ́ ńlá general ó tún wá sẹ̀mí wọ́n ní wal yurih dhabihata òjíṣẹ́ ọlọ́run ń dìklẹ́ àwọn òfin kó fún ẹran rẹ nísinmi ẹran tó pọ̀ wọ́n pè ní zẹ̀bíhà wọn ò pẹ̀lẹ́ ẹran wọ́n pè ní zẹ̀bíhà torí pé ó ti dàdọ̀ bálẹ̀ ó ti dàdọ̀ búlẹ̀ àwọn mọ́sàbù ṣàfihìyà wọ́n ní ẹfún lómi gẹ́gẹ́ tó pa èmi ọ̀rẹ́ rí ilé òun ààrẹ rí ilé òun ara ìrọ́hà tó bá jẹ́ sípọ̀ bá màkó ti jẹun látàlẹ́ àná tí ẹ̀wà rómi fún tàbí ẹni tó wípé ọ̀nà bá wọn àá fún lómi mọ́rọ̀ṣ fún lómi bákanáà ká ní pé ibi tẹ́ ti má bóyá àwọn tẹ́ nìkan fún lóúnjẹ látàárọ̀ àná onílẹ̀ sí fẹ́pá wọn ò láǹfààní àti wọlé láti fún lóúnjẹ kò jẹ wọn látàárọ̀ tó fi dàárọ̀ ìní tẹ́ fi débẹ̀ ah, ah, ẹ fún lóúnjẹ ní àárọ̀ fún láti bá yóò kàtọ̀ pọ̀ sí ní ọgbà ọwà jẹ oúnjẹ fún ẹwà ṣe sùúrù yóò jẹ ẹ̀tùn fún lómi ẹjẹ̀ kára rẹ̀ ọbalẹ̀ tó bá jẹ tán kó tán panu tó kí jẹ́ fún máa jẹnu kọ jẹnu ẹ̀fàra rẹ̀ balẹ̀ wàlì ni ẹ̀ sọ̀rọ̀ lásán wàlì yóò rẹ̀ rẹ́bí hàtà fún nísìnyí tó bá jẹnu tó fọkàn oúnjẹ balẹ̀ tán ẹwà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dámọ́lẹ̀ ẹlòmí náà tí ọ̀dá màálù màálẹ̀ tí ń dágbò màálẹ̀ ìdàkúdà náà lẹ̀ ń dá ẹlòmí ọfà báyìí gbòrò lẹ́ẹ̀kan náà ẹsàrẹ́ ah, kọ̀sà fún ọ kọ́kọ́ mú lówó lọ́rùn lórí báyìí ẹmú lẹ́sẹ̀ lẹ́yìn ẹ̀rá ó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dámọ́lẹ̀ tí ó ní láti jà ẹfílẹ̀ kọjá ọ̀nà pa ọ̀nà ṣe ìgbà yẹn ní ẹ̀mí yóò tètè síkíní ni ó tètè lọ ìmọ̀tẹ́ ẹ bá sọ lẹ́sẹ̀ tí ọ̀rá ìjà ẹsẹ̀ ẹ̀tún fara ní ẹ̀ fara dẹ̀ tó ní wà máa ó wà àwọn ẹ̀kọ́ ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wal yurih

ọgbọ́lọ̀ máa pa ọ̀ ọwọ́ wà fún ní ẹ̀tọ́ ẹ̀ wà àtọ́hù ojúrọ́tọ̀hù nákùdán ọ sì fún lówó iṣẹ́ rẹ̀ yìí ti pé páàtì kan lára ẹran lọ́wọ́ àwọn ọmọ pé tọba ti pa ìwọ lọ́mọ ọrùn lọ sílé ojú ọ̀bẹ sọ̀rọ̀ bá wọn àfáà jojú ọ̀bẹ pọ̀ <laughs> bàbá ti fẹ́ parí ọbẹ̀ àfá limamu ti gbọ́ mi àti ìtọ́wà náà masáṣí bí alára paranparan àdúgbò kọ̀yẹ́kọ́ jẹ́ olóyè paranparan àdúgbò tí ìmáàmù àjàmà rẹ̀ kábáyẹsẹ̀ dé lọ́dún ìtó ní ìmáàmù ẹ̀yìn lẹ́bà ń pẹ̀ràn mi ò o lè lọ kọwa ní ókè o lọ́dún tí ń bẹ̀yìn lẹ́pàá fúnra yìí bó láti pa ẹ̀mà wò mímú sí ń pa tó ọmọ fún ti kọ́ lẹ́kọ́ ni ṣùgbọ́n gbẹ̀ ẹ́pọ́ kàjú ojú ọ̀bẹ tí lè máàmù náà fẹ́ gbà kọfẹ́ kí jẹ̀mọ́ nǹkan ọmọ ọkàn já gbogbo káà pé wọ́lá àfáàní bí i tẹ́nì kan bá kú náà ní ìsìnwọ́n pé ìmáàmù ní ọgbọ́dọ̀ wà wẹ̀ kí sí díútì àfáàní ìwọ́lá àfáà lójú díútì ẹnu tí a fi kún kàkí nǹkan kọ ọlọ́run ìwọ́lá ẹ̀kọ́ ọkọ́jà máa rẹ̀ bí ó ṣe wẹ̀ kú ẹ̀tọ̀ bá kú tí ọba sì máa wẹ̀ pé jókòó nú ilé máa wẹ̀ máa sọ fún lójú wíńdò fọ ẹsẹ̀ rẹ̀ fọ apá rẹ̀ fọ kìnnìkan kóun náà ó ṣe díútì àfáà ní kọ́kọ́ àwọn èèyàn ẹ sì lè gbé nǹkan kan bí tọ́jú èèyàn wà mọ́sálásí kó fi kún abíyá sí wẹ̀kú wọ́n mọ̀ àwọn tó ní bírìn pọ̀ nù jama tó ń wò yẹn wọ́kàn kéwú tó fi lọ ẹgbọ́ lọ́lá jù lọ ẹlòmí dájú ọlọ́nà so akàkọ wọn bẹ́ẹ̀ náà lẹ́nu àfipá náà kì í sí dútì àfà táwọn fọwọ́ máa tọ̀wọ́ àfọ àdúgbò káàkiri pé ẹlòmí ìmáàmù ṣe iṣẹ́ rẹ̀ nìyẹn gbogbo èèyàn rẹ̀ kó lè pẹ́rẹ̀ fún rẹ̀ kó sì máa pa fún ara rẹ̀ tí ọ̀bà wá jẹ́ sí pé tó bá jẹ́ sí pé tó fẹ́ pẹ́rẹ̀ yóò máa pa ó lẹ́tọ́ àti lọ rẹ́ǹtì tí ó pa kì í ṣe túláàsì kọjá sí pé tí ó pẹ́rẹ̀ àfáà tọ́gbọ́ àṣìgbọ́ àwọn tí ó

ahán rẹ̀ ọ̀gbọ́dọ̀ lura wọn ètè rẹ̀ ahán rẹ̀ ọ̀gbọ́dọ̀ move ètè gbogbo tẹ́ǹkù lánìyàn náà ṣẹ̀ríà ṣùgbọ́n èyí méjì náà ní àti máa wí ìta kéde bókan rárá sọ pé ó wí láyé tẹ́ntí mẹ́lẹ́gbẹ̀ẹ́ hajj hajj ní hmm, ó lọ́yẹ́pọ̀ hajji náà ni labbaika Allahumma hajjan owó síta ayé ẹlẹ́ẹ̀kejì oníta bá fẹ́ pẹran ẹnìkí sọ pé ọwá pẹ̀lú dé ọpẹ̀ dèdè ọwá ń dù ọgbà ó wìta bọ̀ pé bismillah Allahu akbar ayé méjì náà ó ní gbà láyé ilé kọ́sọ́kún ti wí sínú ẹ̀ntọ́ bá lọ ìwọ́n máa dú ṣùgbọ́n zikiri tó yẹ kó sí sọ ọmọ bó sí ọya wíkí ń gbọ́ ó wí sókè o tó bá fẹ́ sí o ó sì ní ti pa tó fi wí torí pé àwọn èèyàn máa ń sọ mọ́sí àlà mẹ́ pé sí ńgbàtà bá ń du lọ́wọ́ láwọn sọ pé bísmìlá wallahu ti complete ẹ̀ lásán lókù tó ń ṣe lọ́wọ́ kò tó sọ pé bismillah ẹran yẹn ọ̀wọ́ jíjẹ mọ́ àwọn olè pé ní tí ìdútá tí mo fi wí bẹ́ẹ̀ ẹ̀rù tí ìdútá kí tí wọ́n ma ọmọ pé bí ẹ̀sí máa dú ẹran ìtọ́jú ọ̀ràn yẹn bẹ́ ń bí dúdú ẹran fẹ́rẹ́ pé tọba ti lè gé nǹkan hùn ó ti pẹ̀ràn hùn ṣùgbọ́n àwọn kankan mẹ́tẹ́ pé wọ́n máa pé tí wọ́n bá pa tó fi fọ́lù súnà nábìtà yányá nìyẹn ní pé ó ní ò fẹ́ràn ẹni sinmi dáadáa ẹ̀mí rẹ̀ ó tètè yóò tó bá yẹ́ kó ti ṣe tí ma ń gbẹ ẹ̀mí ẹran kú lára rẹ̀ kó tó náà ti bísmìlá kó tó wí ó ti kú gífà bá ọlọ́mọ́ ló bí jẹ́ sí pé ká tó dùláwì nígbà àti mọ́bẹ̀ yẹn táà rẹ̀ sí jamalẹ̀ bísmìlá sáájú sẹ́ ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ẹ̀tọ̀ sáwọn àyíká àti máa ń fi àníyàn lọ lé ìṣẹ́bà ṣùgbọ́n ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ni ọ gbọ́dọ̀ fi àníyàn yẹn sí torí pé àníyàn tá máa fi lọ lé ìṣẹ́bà ó ti láníyàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ akànlọ́ fi àníyàn kan káńsù àníyàn tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n léyìí ò tí wí nǹkan kan ò tí dàníyàn kankan tó dẹ̀ ò tí ò díkìrì yẹn ìdí nìyẹn tó fi léwu díẹ̀ ẹni tó bá máa pa ọ̀nà lálọ́ wà mo lè sọ fún ayé pé tá a bá fẹ́ wẹ́n tí ó pa mọ́ wàá fà kiri

ẹlẹ́nà tí ó bàbá àpẹẹrẹ èdè lọ́gbà lórí ara kọ̀ọ̀kan iye báyìí dídí ń tá a bá jọ àgírí wọ́n lè fọ́lọ́wọ́ sẹ́ nígbàtí ẹran bá pọ̀ nílẹ̀ tí èèyàn fẹ́ pọ̀ tàbí ẹnìkan olè fèsì ẹran 200 300 yọ́kàn sílẹ̀ léṣe lásán so ara tí ó pa àwọn àgírí pé èdè lọ́gbà ìbẹ̀rẹ̀ wọ́n lè fún gbogbo sẹ́rẹ̀ wọ́n ní ó fún ní owó sẹ́rẹ̀ ní naqdan min khalisi rẹ̀ ló fi sáwọ́ owó rẹ̀ ló fi sanwó sẹ́ rẹ̀ wala yu'tihi lahman aw jildan ajran o ní fún lẹ́ran àbí awọ àbí nkankan àbí fún àbí nkankan nù pàtí ara ẹ̀yẹn láti pé owó sẹ́ rẹ̀ o lè fi ṣùgbọ́n o lè fún tó bá jẹ́ sípò tí a lẹ́tọ̀ sí wípé a fi dìra wọn náà àìsíbẹ̀ ànábì òsíbẹ̀ sallallahu

ju pé kọ́ wá jẹ́ sí pé ó mú pàtì kanú àgbò rẹ̀ o wá fi sí owó iṣẹ́ fún ẹ̀ntọ́bà pa ẹ̀ràn tí a gbóyí dáadáa ìyẹn kọ́ máa jẹ́kọ̀ fún wa pé tí a bá wá rẹ̀ tó fẹ́ pẹran ìtó lòun ò gbówó sẹ́ńkọ́ tó ní òun frí wọn ò gbà kankan sọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fatuwa tèmi ó sì ní pé má fún lẹ́ràn kódà kò jẹ́ pé tálíkà má fún lẹ́ràn torí pé ṣubú àwa ń bẹ́ẹ̀ kí n túnmọ̀ ṣubú àárín pé ìrújú wà mẹ́ ó sì ṣe kọ́ máa gbé lọ́kàn pé á ti bá ń fẹ́ rántí mi náà sí mi mọ́ bá wọn pa jọmọ̀ pé ó ti ń fẹ́ máa káǹtì ẹran sí bí owó kíni ẹ bí owó ṣẹ so mọ́ fún lẹ́ran ẹni tí ó gbowó ṣẹ ká fún lẹ́ran ọ̀dà ẹgbẹ́ tí ó gbowó ṣẹ pé ká fún lẹ́ran lọ torí ìdíkà sọ ṣe gbọ́ yìí dáadáa bó bá wọn àkíyèsí yẹn sí pàtàkì a bá fẹ́ sin lọ́run láti súnmọ́ ibi tí mọ̀ wà táwọn wọ́n ń kààrọ̀ ọlọ́run tẹ́ ti ń kààrọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam a lè pa lọ́fẹ̀ fún yàn tó bá mọ̀ pé wọ́n pẹ̀ bá mi pa wọ́n lọ́wọ́ pé màá bá yín pa ṣùgbọ́n ẹ má fún mi ní lówó ṣẹ́ mi ò sì ní ìdí ẹ̀hànà The Guidance Facebook page. Follow, like, and share.